اهدنا فيمن هديت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 olùwàjìlólú ilé ẹgbẹ́ wa wà ń bàdàn a sì wà káàkiri tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ the muslim congress tmc intansurula yansurukun. بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبي الأمين وآله وصحبه أجمعين إخوة الإيمان asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatu ẹ̀yin olùgbọ́ wa olùwọ́ nílé akínkù iṣẹ́ ọrẹ akú òǹgbẹ akú iṣẹ́ ládá ọlọ́run bá yóò gbà lẹ́sìn fún wa oṣù kẹ oṣù gẹ̀ náà ni a wà yí abala ẹlẹ́ẹ̀kejì tí anabi ní wọ̀wọ̀sátòhù mọ́fẹ̀rọ̀ oṣù àforíjìn àárín méjì rẹ̀ àforíjìn ọlọ́mọṣà àforí ẹ̀ṣẹ̀ wa jìn wá ọlọ́run kó fọ̀ wá mọ́ níbi àwọn tí àwọn afá pè ní rọ̀wá àṣìbòlùmùsítàmà ìsàní àwọn ìwà àdọ̀tí àwọn ẹ̀gbin àwọn eré tó ń bẹ láwùjọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó jẹ́ pé ìkan nínú ẹ̀ tó sì burú járí òun náà ni ìwà àgbèrè ìwà panṣágà tó ti di mẹ́ta kọ́bọ̀ ó ti di nǹkan àmúṣe ìyànràn ní àwùjọ wa lénìí kọ́lọ́mbà kí ó là wá. bí a ti ń kí n káàbọ̀ láti tún máa pàdé àwọn àfa wa tí wọ́n ń ṣàlàyé fún wa manhajullah ọ̀nà ọlọ́run láti kó àwùjọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn yọ tí ṣe alukur'an karim nígbà tí wọ́n kà fún wa ní ìjẹta àbíjẹrin wọ́n ní ọlọ́run sọ pé èyí nílànà ń ọmọ ní tàbá àhùdáyà fàlà khawfun alayhim wala hum yahzanun ìbá ọ̀nà yìí òun náà ni wọ́n ń ṣàlàyé ẹ̀ fún wa lọ kí a tún tẹ́tí gbọ́ wọn wọ́n tún ti délé ní láti tẹ̀síwájú lórí ọ̀rọ̀ náà ustaz assalamu alaikum. wa alaikum salam wa rahmatulahi wa barakatuh. àwọn ah, òdáwá sí òde tò ní wọ́n mú àfa àjánà sí wa lọ́wọ́ náà ni imam abdulhafiz abdulaziz arilẹ̀mọ́kọ assalamu alaikum. wa alaikum salam wa rahmatulahi wa barakatuh. èmi ni atọ́kùn ètò yín ismail busari abu muhsina ah, èmi náà kí n gbé assalamu alaikum wa rahmatulahi ta'ala wa kí a tó wá bẹ̀rẹ̀ àfa àjánà sí wọn bá ní gbóhùn sáfẹ́fẹ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا صدق الله العظيم الله أكبر ní báyìí àwọn sáàdọ̀ bá ń tẹ̀síwájú lórí àlàyé al-Qur'an náà bismillah ustaz. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إله الأولين والآخرين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد بن عبد الله وعلى آله وصحابته أجمعين وعلى كل مدى بدعوته وسن بسنته واهتدى بهدي إلى يوم الدين بعد àtọ́dúpẹ́ fún ọlọ́run alhamdulillah adúpẹ́ ní ẹ̀ka alhamdulillah apárí ọgbà ìgbàgbọ́ náà alhamdulillah rabbil alamin àwọn àtìkú sáájú ọlọ́run bá kó ní ẹni ẹ̀kọ́ ẹni ẹgbẹ́ kọ́nà ti kóra ẹnu bíṣà yíwa adókè kó wa gbàgede níbi tí a ti ń sẹ̀mí pẹ̀lú inú sọ quran ní orí kẹtàdínlógún ẹsẹ̀ kejìléníọgbọ̀n náà là ń yẹ̀ wò a máa rí ọ̀rọ̀ ọlọ́run bí ó ṣe kún tó rí pé àtúntú àtúntú ni ìgbà tí wọ́n ń sọ ìgbésí ayé mujahid tó jẹ́ ọ̀kan náà ọmọ kí o Abdullahi ibn Abbas pẹ̀lú àdúgbò anìkẹrin ó dẹ̀lá àánú wọ́n ní ọ̀tẹ̀lẹ̀ ibn Abbas títí pẹ̀lú àdúgbò anìkẹrin tí wọ́n máa tú lásọ̀tù Fatiha ní suratu Nas ẹgbà wa kan ní kò dín lẹ́ẹ̀mejì ni ibn Abbas tọ Al-Qur'ani pẹ̀lú ẹ̀ wọ́n kò wá sí ìgbà kanúgbà méjèèjì yẹn tí wọ́n ó dèrè àyà kan tí wọ́n ó dorí gbólóhùn kan tí Ibnu Abbas ní fún ní tuntun tí fi rinlẹ̀ pàtàlọ́ bá ń sọ̀rọ̀ Al-Qur'ani tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ inú Suratul Kahf àti Suratul Luqman tọ́lọ́tọ̀ pé قل لو كان البحر مدادا لكلمات ربي ọlọ́ni àbí sọ fáráyé tọ́ pé gbogbo tí jẹ́ odò tí ń bẹ láyé ọba di tàdá ó di nǹkan àkọ̀wé ink kí wọ́n ní kí ní abẹ́ fi kọ. ìkẹ́lẹ́ máa ti rọ̀bì. kẹ́lẹ́ ọ̀rọ̀ náà ọba mi náà fẹ́ máa fi kọ sílẹ̀ àlàyé ẹ̀ náà fẹ́ máa fi kọ sílẹ̀. lánàá fídà ọlọ́run gbogbo odò ní لنفد البحر قبل أن تنفد كلمات ربي ọmọ gbogbo odò ni ó gbẹ gbólóhùn ọlọ́run bó sì ní dínkù. ولو جئنا بمثله مددا. kódà ká tó múrú ẹ̀ wá ní nǹkan ìkàǹkàn kalẹ̀ ní ink ní dada bó sì rí nu. tàwọn sọ́dọ̀ Luqman. ولو أن ما في الأرض من شجرة أقلام ọlọ́gbàgbé gbogbo tí ń bẹ lórí ilé ayé tí ń jẹ́ igi abọ́sọ gbogbo ẹ̀ di gègé tá a fi kọ̀ọ̀kan sílẹ̀ tá a ń pè ní kọ́là pẹ́ńsù pẹ́ẹ̀ báyìí náwá ní kí náà fẹ́ máa kọ. wàlbáharu yamudduhu. táwa gbogbo odò tí ń bẹ láyé tàbí ṣe tàdá fún tàbí ṣe íǹkì fún pẹ̀lú gbogbo ogi tí ń bẹ láyé. min ba'dihi sab'atu abhurin. lẹ́yìn odò tí ń bẹ láyé àtúwá nírú ẹ̀ e lọ́nà méje odò náà ní tuwẹ̀ e lẹ́la tó di íǹkì kọ̀ọ̀kan ó ti tàdá tàbí kọ̀ọ̀kan. máa nàfídá ti kalẹ̀ máa tó lọ. ọlọ́ni lè dínkù rárá. máa nàfídá ti kalẹ̀ tó lè dínkù rárá ni. inna Allaha azizun hakim. dandan tó ti ń bá yín sọ̀rọ̀ hakim ọba bíi ọba ọba ètò. ẹ wá wo tá a ti ń tún gbàdé bẹ̀rẹ̀. wàlá tàbọ̀rọ̀ bó zina. ẹ má sùn mọ́ wa sínà ìwà gbére. innahu kana fahisha jẹ́ ìbàjẹ́ aburú ni ọ̀nà tí ibi àwa wà ní ìgbọ́dọ̀ ti bí kéèyàn fẹ́yàwó bàbẹ́ kí ọmọ kó fẹ́yàwó tí bàbá ẹ̀ bá fẹ́ èèwọ̀ ni nínú Islam gbogbo ìyàwó tí bàbá wa bá ta igi lé lórí tọwọlé tọkọláya tí gbogbo ọmọ rere nínú ẹ̀sìn irú obìnrin bẹ́ẹ̀ ipò ìyá ẹ̀ lọ́wà èèwọ̀ ni inú ẹ̀sìn àní Muhammad lati pé wàlá. thank you. wàlá tankihu ma nakaha aba'ukum minan nisa'i illa ma qad salaf. ọlọ́run látò ní lọ ẹ tún gbọ́dọ̀ fẹ́ àwọn ìyàwó tí bàbá yín bá ti fẹ́ nú àwọn obìnrin àyàfi tó ti rí kọjá lọ níwà ìgbà jàhílíyà innahu kana fàáhìṣàtà. torí pé ìfẹ́rù obìnrin bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn lọ́hùn aburú gbà ní ìbàjẹ́ ni. wà á máa tá. ọmọ ẹlábẹ́ bínú wọn náà tó wọn náà bá ń bínú sí ni. wàsá sẹ́bílà ojú ọ̀nà ìjọ ọ̀dà làwọn fi ń sọ ọ̀rọ̀ àfáwà àpá tó wà ń sọ fún ayé pé wàmákìtà ni. wàmákìtà ni. ayé yamkutu Allahu alayhi ọlọ́wọ́ bá àlekọ́ la máa bínú sínú kàbẹ́ wàsá sẹ́bìlà wàsá sẹ́bìlà yàrá bí sàtọ̀rí liman salakahu minan nas ojú ọ̀nà bá rú ọ̀nà ẹni tó bá rí ojú ọ̀nà bẹ́ẹ̀ nọmọ ẹ̀dẹ́yàn sí ọ̀rẹ́. famanta àtọ́hù ba'da hadha. ó àkọ́kọ́ bó bá jẹ́ mùsùlùmí o kìí ṣe mùsùlùmí mọ́ ìyẹn náà ń pè ní rídà táwọn bàbá ń pè ó ti kó mọ́ ó ti ṣe kí ni ó ti kó mọ́ náà wà yóò kó ta yìí gbẹ̀yìn bá wa kó mọ́ a sọ pé kó túbà tí o bá ti túbà lọ́dọ̀ àwọn àbákò yìí sábà tí o bá ti wá túbà fàyò kùtà ló wọ́n pa ni tí a bá ti wá pààyàn tó kó mọ́ wọ́n pa sí kúfúrú nù ẹ̀rí wàyẹ̀sírù mọ́lùhù fáì ànlẹ̀bàyítẹ́lì mẹ́lì kama rọwà. nínú fíkìlì ìsìlámì inú àtẹ̀sírìlì ìsìlámì táwa ẹ pé ìyàwó bàbá ẹni la fẹ́ tí a wá dọ́gbó kóòmà tó tù bá dọ́gbé bí a ti nílẹ̀ ṣẹ̀ríà ni inú ẹ̀ ń tọ́lẹ̀ lọ kí wọ́n pa ni tí a bá wá pa tán gbogbo dúkẹ́ ẹ̀ pátá kò sẹ́ni tó ẹ̀ wọ́n á kó lọ sí bẹ́ẹ̀tù máàlì mùsùlùmí ìlú wọn mùsùlùmí pẹpẹ ọ̀rọ̀ mùsùlùmí àìjogún kèfèrí wọn á kó lọ síbẹ̀ wọn á na sí ìdàgbàsókè ìlú wọn á fún àtàlákà wọn á hàn ẹbí ẹ láti jogún ẹ ilé táwa sọ yìí a lè rò pé ó le jù àwa fẹ́ mú àwọn ọ̀rọ̀ ànábì wálé lórí sallallahu alaihi wasallam Imam Ahmad àti àwọn alùsùnàn àwọn asábù sunan wọ́n gba àdísì wá tọ́lọ́ báyìí pé. Al-Barra bin Azib an Khali an Abi Burda. láti ọ̀dọ̀ Barra bin Azib àti láti ọ̀dọ̀ Khali àbúrò ìyá rẹ̀ lọ́kùnrin tí wọ́n pè ní Abu Burda. annahu ba'athahu Rasulullahi ila rajulin. ó ní njọ́ kan ànábì ìrànwọ́ sí ọkùnrin kan. tazawwaja imra'ata abihi min ba'dihi. tó fẹ́ lẹ́yìn nígbà bàbá yóò sí láyé má kó wàá fẹ́yàwó bàbá yìí. à ń yà tó la. ó ní kò lọ anábì ní kọlọ rẹ pa. wàyà àkúdà la. kó sì gba owó ẹ. وقال الإمام أحمد البراء بن عازب قال مر بي عمي الحارث بن عمير ní inú ẹgbà wa imam ahmed máa ń bá ilé tó wà lọ́dọ̀ àbára ó yìí pé ọ̀nkù hun táǹpẹ́ ní harith ọmọ umeir ọkọjá lẹ́gbẹ̀ẹ́ wọn jọ kan. wà á máa wúlò wá ń àkọ́dàbú làwọn nàbí yìí sallallahu alaihi wasallam. ó wá mú àṣà kan dání tánàbí fún. faqultu lahu i am. ó wá sọ pé rẹ ọ̀nkù mi. ayna ba'athaka nàbí sallallahu. ń gbọ́dọ̀ níbi rẹ lọ. qala ba'athani ila rajulin. ó lọ́rùn sí ọkùnrin kan. tazawwaja imra'ata abi. tó ti tọ́fẹ́ ìyàwó bàbẹ́ tó sì ń rí kí nítorí díẹ̀. innahu kana fàáhíṣà wàsá ọ̀tá wàsá sẹ́bílà. ìdájọ́ tó wà fún nìyẹn kẹ́lẹ́ bá mọ bí òfin ọlọ́ba ṣe lè tó ọmọlúwàbí náà tí ó gun ìyàwó bàbẹ́ ìyá ẹ̀ ló gun ṣé bíbi tí bàbá rẹ̀ ń ṣe fún màmá ẹ̀ ló ń ṣe fún ìyàwó ẹ̀ èèwọ̀ gbáà ni inú ẹ̀sẹ̀ wa mùsùlùmí ọkàn burúkú òní máa ṣerú ẹ̀ yàbí ẹranko torí díẹ̀. falfahisha akbahul maashi. ìlàbìrì pé inú ẹ̀sẹ̀ tó burú járe òun náà nìyẹn wọ́n wá wò pé tábà wá wò wọ́n ní wa'lam. wa'lam anna maratibal qubuhi thalatha pé ìpele bí nǹkan yìí ṣe jẹ́ aburú tó ìpele mẹ́ta ni. àkìlẹ́yìn tábà fi làákàyè tí nǹkan kò mú wò àbúrò ní làákàyè ṣẹ̀rẹ̀yìn tábà gbé lórí ọ̀rọ̀ ẹ̀sìn láti sọ àbúrò ni àdìyàn tábà gbé lórí àṣà rere ní àṣà tí nǹkan ò tí ì kọlù àbúrò ni. fàfàhíṣà isharatun lil awwal. wọ́n ní gbọ́dọ̀ pé àbúrò ni fàhíṣà ni pé àbúrò ni kálù kábìlà àkàyè ìròyìn tó kásílà àkàyè. àkàyè lọ́lọ́mbà wíńbẹ̀ yẹn wàmákùtàn. wàmákùtàn. ṣàròtún lè fẹ́ ni. sẹ̀ríà lọ́lọ́ba ń sọ́mọ̀ yẹn nu sẹ̀ríà. ọlọ́run bínú sí. wàsá sẹ́bí ìlànà ṣàrà ilà fàlẹ̀. òyìn ní àṣà. wọ́n ní wàmàlì sàmàt. wàmàlì sàmàt fihi alwujuhu faqad balaga al-gayata fil qubh. ẹ̀ ń dábàá sí pé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ló parí fún un. ah o ti dé ògógó aburú. Allahumma anta salam. Ayédáadé wà yìí, ìrọ̀rùn dé láti rówó dókòwò ṣòwò jèrè lọ́nà halal albaraka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 wasa sabila nishara ila thalith òyìn ní àṣà wọ́n ní wàmàlì shama'at shama'at fihi alwujuhu faqad balaga al-ghayata fil qubh ẹni tó bá ti pé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ló wá parí fún ah ó ti dé ògógó aburú gbogbo táwa sọ yẹn síwájú kí àyà tó sọ àwọn yẹn ń ṣe gbọ́ngbà táyà ti sọ kalẹ̀ ti di haram ìyẹn jẹ́ mgbe ti awon àfáà atu aya yẹn si ní àlàyé gbólóhùn kan tahlil al-mufradat al-lughawiyya ọwá gbọ́ àgbọ̀ ìsinà ìlápapọ̀. fahishatu zina. mìíràn wá sí fàáhíṣàtú zina min rawasibil mujtama'i alijahili. ibi tí a fẹ́ tẹnumọ́ta a fẹ́ bẹ̀rẹ̀ ní sàfẹ́ máa yẹ̀wò ní pé kótó pé ànábì dé sallallahu alaihi wasallam sí ara àwọn Lárúbáwá wọ́n máa ń pe àsìkò kótó díẹ̀ ní al-asru al-jahili. àsìkò àìmọ̀kan ojú dúdú àsìkò ojú dúdú àsìkò òkùnkùn àwùjọ wọn ń jọ́nà lọ́hùn wọn máa ń pè ní alimusama o alijahili àwùjọ àìmọ̀kan àwùjọ tí ojú dúdú ń bẹ kí màálẹ́ ọlọ́ọ̀bá tó dé fẹ́ ká máa dé àwọn ọ̀rọ̀ ìmọ́lẹ̀ ṣùgbọ́n àbá wa muhammadu kutub rahimahullah nígbà tí òun wo ó ní jahiliya ó ní láàzámanà láha wàlà màkàna. aljahiliya láàzámanà láha wàlà màkàna. ó ní jahiliya ò ní àsìkò kò sí láàyè ó ní bẹ jahiliya dal jahiliya qadima jahiliya àtijọ́ ó sì ń bẹ alìjahiliya alhaditha alìjahiliya alhaditha jahiliya òde òní ó sì ń bẹ jahiliya alqadima almustaqbala jahiliya alqadima almustaqbala jahiliya tí ń bọ̀ tí ò tí ì dé tí ń gbé kọjá àjà ń mhm. jahiliya du qarni ishrin jahiliya alqarni ishrin jà àìmọ̀kan twentieth century láyé òde òní ìmọ̀ ẹ̀ka òye òde òní ó wá fi wéra wọn wọ́n ní jà ìyá tó de òní ó ní pọ́njú ntànà bí gbà ó torí pé jà ìyá jọ̀hún ó dúró lórí Odududu àti àìmọ̀ kan nínú ìmọ̀ kọ́sùmọ́ ìdáyà tèmi ó dúró lójú ojúdúdú àti ìmọ̀ ìgbàlódé ọwọ́ fún alágbòjúwe ó tiẹ̀ bá fẹ́ pọn ọtí níjọ́un ká wá sílẹ̀ Yorùbá ń bí wọ́n ń pè é ọtí kan lọ́tí ṣẹ̀kẹ̀tẹ̀ gẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ìfètè mẹ́mu kí o kò yé ṣe wọ́rọ́wọ́ bí ijọ́ mẹ́ta wà lẹ́nu ẹ ijọ́ mẹ́ta wà lẹ́nu gbogbo jẹ́ bẹ́ẹ̀ bóyá ní àti ìrìkẹ́gì yìí mẹ́ta tí a bá ní àwọn fẹ́ dẹ́mu wọ́n lọ sá ọ̀pẹ́ wọ́n àṣọ òkè gbẹmọ yọ máa ṣe tó tó tó kótókùn ó ní sìn ó ní bíúrì ó ní within second wọ́n lè produce one million bottle <laughs> irú ìrànlọ́tí yẹn máa kẹ́kọ̀ọ́ látara ìmọ̀ tẹkinọ́lọ́jì tẹkinọ́lọ́jì. ìwà bàjẹ́ pẹ̀lú mímọ̀ ìmọ̀ ìmọ̀ ló gbé wá. ìmọ̀ ló ń gbé ìbàjẹ́ yẹn lárugẹ. ó ní john tí a kọ́ni bá fẹ́ kọrin a kó wọn yọ amọ̀wá pákó gbogbogbogbogbò amọ̀wá kìnnì ó ní sìn àwọn tí wọ́n gbé kalẹ̀ lásán bọ́ bá mí lásán. ó lè jòkúrú <laughs> yóò bu. Eh, ó torí ká má rí jàìlíà pé ọlásìkò ọláàyè bí jàìlíà ṣe wà ní john lọ́wọ́ àlénì nítorí lọ́la kò sí tó lè kásẹ̀ kó lẹ̀ ju islam lọ ńlọ́kásẹ̀ tàná kó lẹ̀ nílẹ̀ lọ́bàáwá lágbàáyé ọmọ ẹ̀dẹ́ nìyàn bẹ́ẹ̀ náà ni ọ̀láàyè bí wọ́n ṣe níjà ilé àti wọn lọ́hùn làwọn náà ní bí ibi táwa lọ ni pé wọ́n wá ní afẹ́wá wo ipò ní sinawa kí ànábì tó dé. sallallahu alayhi wa sallam. àkọ́kọ́ ni pé ọwọ́ àánú rawasib min rawasib alimusitama alijahili kọ́bílà bíi ìfẹ́tì muhammadin sallallahu alayhi wa sallam ọwọ́ àánú àwọn ìwà àbàjẹ́ ìwà àdọ̀tí àwùjọ àìmọ̀kan kánibì tó dé ẹ̀rẹ̀ ó sì gbajúmọ̀ ó sì wà nínú mínàtà kọ́lẹ́ẹ̀dì alẹ́ ó wà nú àwọn àṣà tí àwọn aláìmọ̀kan tí a ń so mọ́ tó ti jìndò tó ti jìndò sára wọn. وكانت من سمات ذلك المجتمع ويسعى إلى في جميع الأوصاف wọ́n ló sì wà nú àmì tá a fi dá àsìkò yẹn mọ̀ pé irú àtẹ̀hún lásìkò yẹn rèé ó sì ti gbajúmọ̀ sí ó jẹ́ ń tó gògò láàrin gbogbo àwọn èèyàn tẹ́ńbẹ́ láwùjọ kọ̀yọ́ ọmọdé lẹ̀ kọ̀yọ́ àgbà lẹ̀ kọ̀yọ́ olówó lẹ̀ kọ̀yọ́ akálákà lẹ̀ kọ̀yọ́ olórí lẹ̀ kọ̀yọ́ ọmọlẹ́yìn lẹ̀ ẹ̀rí. mimman kana ta'adama nufusuhum yabal wuqafi hadhihi ar-rubiyya. àyàfi àwọn díẹ̀ tó ṣe pé wọ́n ní ẹ̀mí rere àwọn nìkan lórí àdámọ́ rere àwọn nìkan nígbà pé àwọn ní ṣe ṣùgbọ́n yìí tí kálukú ń ṣe ni. ọ̀kanà ti hàrọ̀ èrò ahsana hala min al-iman. agaga àwọn obìnrin ìjọ náà tí wọ́n jẹ́ ọmọlábí tí wọ́n jẹ́ ọmọlábí tí wọ́n ṣerú àwọn da àwọn ìgbésí ayé tí wọ́n yàtọ̀ díẹ̀ láti lórí ọ̀rọ̀ sinai ṣùgbọ́n àwọn ẹrú àà ìyàtọ̀ mọ́tìlókò bọ̀rà tẹ̀rù yẹn gan-an òní yẹn ló burú jù járe. ويبدو أن الأغلبية الساحقة من أهل الجاهلية لم تكن تحس بعار في الانتساب إلى هذه الفاحشة tó gbé jọ́nà lọ́hùn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ń bẹ láwùjọ jàìlíyà eré wọn ò ní tara pé àlébù ni wọn rí láì dá kí wọ́n bá wọn nínú ìwà yìí torí díẹ̀ lẹ́gbẹ́ aṣọ́rọ́dà lánàá ńgbà tí ń sọ bí ọlọ́run ọba àlékẹ́ ọ láti rán ànábì iṣẹ́ àti àwọn iṣẹ́ ń tẹ̀lé bá ànábì ti jíṣẹ́ ní sọ Bukhari ó sọ báyìí pé. awwalu ma nazala minal Qur'an ayatun minal mufassal. ó ní àwọn tọ́lọ́ bá sọ̀kalẹ̀ inú àlùkùránì fún ànábì ńgbà tó dé ilé ayé tí ń kọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ ó láwọn àyà kéékèèké ni. fiha dhikrul janna. tí ìròyìn àlìjẹ́nà bẹ̀ ó ń ròyìn náà bẹ̀. falamma shaban nas. lil islam nígbà táwọn yẹn wá wọnú islam tán nasala halal wal haram lọ́wọ́ tó di pé eléyìí ẹ̀tọ́ ni eléyìí èèwọ̀ ni ó ní wàlọ́ ànínà wàlọ́ nasala awwalu ma nasala la tashrabu al khamr. tó ẹgbẹ́ àkọ́kọ́ tó lọ́kọ́ sọ kalẹ̀ pé ẹ gbọ́dọ̀ mutí. wala taznu. tàbẹ́ sinna. qalu. òun máa dá ànábìlẹ̀ lójú ẹsẹ̀. la nada al khamr. ànífi a ní fi ọtí mímu lẹ̀ wàlá zina abadan a ní fi sinna lẹ̀ láìláì kálíbà mose tẹ̀lé sí lẹ́sọ̀ Bukhari ọ ẹgbẹ́ ń gbà anábì kọ́ dé ẹ mọ́ mutí ẹ mọ́ sẹ̀sẹ̀ náà bá sọ fún wa níbi tí a ti tẹ̀lé sínú wà bàjẹ́ àwọn nǹkan wọ̀nyí wọ́n máa dá anábì lójú ẹ̀sìn pé láéláé ànífọ̀tílẹ̀ láéláé àníbi ìsìnlẹ̀ ṣùgbọ́n bá dà bìtẹ̀rẹ̀ bíyà. Allahu akbar. ó náà ni àtúgbọ̀ yìí ẹ̀yin olùgbọ́ wa nílé ẹ rí i pé ìwà àgbèrè àṣé ìwà ìmọ̀kan ni àṣé ìwà ojú dúdú ni àṣé ìwà ẹni tí ò lajú òun náà ni ayé tí wàá di àtòdìjẹ ẹ̀yìn àfàwà lẹ́mìí nìsín ọmọ tí ò bá ṣe ìsìn náà wọ́n ní owó tí ẹ̀ lajú kò tí kò ríta òríta ọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ bí ayé ń lọ àṣé onísìnà gan lọ padà sí tìjọ́hun tí ń bẹ kójú ó tó là kí ẹ̀sìn ó tó dé kọ́làjú ó tó dé òun náà ni zìnà ó ní ìwà àgbèrè yìí ń lọ gbajúmọ̀ ṣùgbọ́n lẹ́ni zina gan ló tún wá ti di ọ̀làjú ọ̀rọ̀ ti dorí kodò ó ti dojú mọ́lẹ̀ ayé lọ́wọ́ ẹ̀rí nígbà tó lọ́ọ́ ní a dá wọn padà sí ibi àná òun ni ayé wa wà lẹ́nu kọ́nà ọba kí ó mọ̀ là wá o gbogbo ayé náà ló sì ti ń rí ewu àti aburú bẹ̀ ní àìpẹ́ à ń wo ìlú kan ní ìlú òyìnbó ó dàgbé Netherlands tíjọba ìlú wọn tó ti fún wọn ní àǹfààní kí wọ́n máa ṣe iṣẹ́ aṣẹ́wó prostitution wọ́n legalize ẹ̀ wọ́n kódà wọ́n ní ìwé ẹ̀rí wọ́n fún wọn ní license ẹ̀ ń bá fẹ́ ṣiṣẹ́ aṣẹ́wó yóò gba license lọ́wọ́ ìjọba nígbà téèyàn fẹ́ sí ilé ọtí àbò fẹ́ sí ilé iṣẹ́ ṣùgbọ́n wọn ò lo ọdún mẹ́wàá lẹ́nu ẹ̀ táwọn náà fi rí àdánwò àtàbúrú ti ń bẹ ń bẹ pé ah eléyìí ó bàlújẹ́ wọ́n á fẹ́ gbé òfin míì wá tí ó kásẹ̀ ìbàjẹ́ yìí ńlẹ̀ ṣùgbọ́n àwọn tó ti wùn sí tó ti wọ̀ wọ́n lẹ́wù wọ́n ń bá ìjọba takàngbọ̀n wọ́n ó ti gbà rárá báyìí wọ́n ò gbà rárá ibi táwọn ti ń jẹ táwọn ti ń mu ẹ̀tọ́ àwọn níjọba fẹ́ máa tẹ̀ lójú òun náà ni lábẹ́ òmìnira lábẹ́ òmìnira pé fundamental human rights ní àwọn lè ṣe tí ó wu àwọn ẹ̀yọ́ a rí pé Islam ní ẹ̀sìn ọ̀làjú ńlọ́la ilẹ̀ ló mú ọ̀làjú wá ló mú ìmọ́tótó wá ló mú ìtayé ṣe wá ìtún ìlú ṣe wá ìtún ìlú tò wá ẹjẹ́ àgbà fún ọlọ́run ká tẹ̀lé ìlànà ẹ̀ kí àwùjọ wa kó lè mọ́ gbogbo ìlànà kí ibi àná ni yóò dá wa padà sí. Si Islam ní ẹ̀sìn takọ́dúnní tẹ́ máa sọ pé progressive ẹ̀sìn tó ń tẹ̀síwájú tẹ́ yẹ pé ó ń kúò níbi tí ò dáa ó ń bi tí ó lè mú aburú bálẹ̀ ayé ó ń sún síwájú ó ń gbé wa sókè ṣùgbọ́n àwọn eléyìí tó ń kàn wá wọ́n ń kan ọkọ̀ ayé mọ́ reverse náà ni ẹ̀sìn tó lè gbé ọkọ̀ ayé lọ síwájú òun náà ni Islam kọlọ́mà subhanahu wa ta'ala kí ó ṣàánú wa kó mọ̀ kan ọkọ̀ wa mọ́ reverse àwọn ayé ètè ní wọ́n ń mọ́ reverse ni inshallah tí ó fi di àkókò ìkan náà ní ọ̀la tí a tún máa pàdé lórí ètò yín ètò ètò gbàgede firdaus èmi ni atọ́kùn ètò yín ismail adékúnlé busiri abu muhsina mo ń dágbére fún yín pé subhanakallahumma wa bihamdik nashhadu an la ilaha illa